صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا وزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلا أنفسنا طرفة عين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 أشهد صلاة محمد ومحمد صلى الله عليه وسلم بعد صلاتنا اللهم رضي عنكم اتباع الصحابة أتبوا وتوبة لله وتشهد محمد صلى الله عليه وسلم اتباع الله في يوم القيامة علينا أما تشوى بإذن الله تعالى برحمته وفضله علينا nínú àlàyé tí a bá lọ ní pẹ̀tọ̀ síyá láti inú tíra sípàtàṣọ́ ìyẹ̀ta tí ó sọ́lọ́ láwọ́ àrẹ̀gbẹ̀ sọ́lọ́ láti nílé ọmọbáwọ̀. àmọ́ wá tẹ̀síwájú ọ̀rọ̀ tí ìsìtàmọ́ àwọn ọ̀tàwà láti ìsìtàtẹ̀lẹ̀kọ̀ọ́ àtọ́lú ọlọ́mọṣẹ́ àṣẹwàpọ̀ ìgbọ́rọ̀ jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ inú àtẹ́wò ní fún àjọ́ àti ومن دخل ومشهد فيه قال الله قال رسوله قال الصحابة سلم إذا بلغت الكلام على رسول الله وعلى آله اللهم صل على سيدنا وعلى اللهم وارحمنا وارحمنا قال الكلمات رحم الله من الحديث الرابع عشر ماذا أريد تعريف ماذا أريد طيب المسألة الرابعة عشر مسألة إلينا تنفع في والمجال ومن الإفطار ممن يمد وجوه رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان لو يومي أواجه وعلم رمضان بعد إن شاء الله المملكة العربية السعودية أعزها الله بتوحيد السنة حدوري وقتك به كثيرا ومن أعواتك لقوات رسول الله من سعودي أعوات والي رسول الله ولا أقوم بعيش الله ثم سبين أعوانا من تولوري الحاج سعد أبو مكان ṣètọ́nù tó kó tó ìtọ̀mọ̀lọ́gbà kan. Tí ó ní wọ́n bá láìpẹ́ ìjọ ní ṣe àwọn ìwọ́n gbọ́dá lọ́dọ̀ tí wà náà tí ó wọ́n bá wọ́n rí. Tí wọ́n bá rí ní alhamdulillah láti máa rí sí الحال الشعب وكان الشيطان وشوفته ثم تكيد توافق وشعب لنا ودي وما كان يوم ما كان شيء أو أنا شباب ما بتشتري أما رمضان طبعا ولي الإفطار عاقل مع وتابع وقيده أنه لا مضى فلماذا يفطر الصائم؟ ẹni tó bá ń gbàwẹ̀ ìgbà wo ní ìṣirò ẹni tó bá ń gbàwẹ̀ ìgbà wo ní mátàlú sílẹ̀ lọ́sọ̀ àgbẹ̀rẹ̀ قال تعالى ثم الصيام إلى الليل فرض الله سبحانه وتعالى شكرنا القرآن ثم أتم الصيام إلى الليل قل يا ويتين بارك Ẹbá ti ń ga ẹwà máa parí àwẹ̀ sí ọwọ́ alẹ́. Àbẹ̀sá orí ọkùnrin lọ́wọ́ gbogbo àìsọ̀tẹ́. Alẹ́gbogbo wá wáwí àlẹ́gbogbo wá túnmà lẹ́yìn wọn. Sọ̀rọ̀ tún alábìwà wà pé ìgbẹ́kẹ̀kẹ̀bá ìtẹ́rẹ́ wọ́n ìgbà àrùnà. ìtumọ̀ rẹ̀ ní pé tọ́sàn bá ti ń dágbére tọ́sàn ti ń lọ. ọ̀dẹ̀kẹ̀bá lílẹ̀ tí a lẹ́nà ti ń kànlẹ̀kùn òfẹ́ wọlé ẹ̀gbẹ́ adébìtúyìn ìgbà tọ́sàn fẹ́ lọ tí a lẹ́fẹ́ wọlé yẹn dẹ̀gbà oòrùn bí ṣòro tó bá ilé ti pamọ́ láti mọ́ iṣẹ́ náà فقد وجب الكفار أو فقد أفضل الصاحب فلكي أفضل أشخص بالكبر فقلوا أنا الحب المسلم ترشنا الهدى أفعل أخلاق وجوة àwọn ẹ̀rí tí ó jẹ́ sí ọmọ òṣèlú ní tó fẹ́ẹ̀fẹ́ tó ọ̀nà ìgbọ̀nà tó ọ̀nà ìwò ìgbàlẹ̀ àṣàlàyé lọ́pùpù rẹ̀. ìrẹ̀wọ̀n náà Àwọn ọ̀rọ̀ àìlẹ́bì sọ́rọ̀ wá àwọn ìṣọ́lá gbọ́lọ́ ọ̀rọ̀ bá aláwọ̀ ní ìpínlẹ̀ àwẹ̀ onígbẹ̀ lọ́wọ́ rẹ̀ láti pọ̀ ní Wọ́n náà tẹ àkópọ̀ ìmọ̀kíra yìí. Àwọn àṣẹṣẹ́ àwọn àwọn táwọn sàábí àjẹ́rí lẹ́rẹ̀ sí orí wọ́n bẹ́ nínú àwẹ̀ bọ́lọ̀bọ̀ ayé sí wọn kọ́lẹ̀ àti sọ̀tàrà wọ́n náà tí rí agbẹ́ ọmọ jẹ́ àwọn الإمام عبد الرزاق الصنعاني عليه رحمة الله من مصنف من عبد الرزاق مصنف عبد الرزاق يعني كان حافظ ابن حجر العسقلاني عليه رحمة الله ويرجع كلنا في فتح الباري الإمام الهيثمي إنه كلا مجمع الزوائد هنا نرجع كلنا فيها ونقول كل الزوائد الأول أها أرجع أرجع كان أصحاب محمد صلى الله عليه وسلم أسرع الناس إفطارا وأبطأهم سحورا ولا وصابع النبي تنويه أو أسرع الناس إفطارا فمن يعلى جنوب وأبطأهم سحورا أو من نورا يسعد ومن يعلى شنو دلبو في مستيكي كي وشنو تقوم كي جو وشنو دعو سعجع النبي صلى الله وشنو دعو ورسوا عليكي ورسوا عليكي وشنو سامة تاني àwọn sọ̀hábà kò wọ́n lọ ìtàn náà àtàrí Mọ́ṣálẹ̀ lẹ́kẹ̀ẹ́ ìdáàbò rábá ti gbogbo àtàṣì wọ́n gbé agbọ́dọ̀ gbọ́kẹ̀ lẹ́gbẹ̀ yóò tàbí ìfìtẹ̀ àmà ń kan ní sí rẹ̀. Wọ́n láwọn ṣe rí. Ìwọ́n máa yá wá nínú ìgbàgbọ́ sí Ọlọ́run. Tètè sí o ìdàgbọ́rọ̀ pàtàkì ṣàn tó ìmídẹ́ntì tí ó rùn bá ti wọ̀ wọ́n sí wọ́n dìlé sí wọ́n. Kò sí ní ní kankan kan máa wù lè sí pé bí a kójú ọjọ́ máa pọ́ díẹ̀ díẹ̀ bí a kó ní pé kí ní kan lọ díẹ̀ díẹ̀ gbogbo yíò dápọ̀lẹ̀ ò. Kò ní kí ní jọba àá? Kò Muhammad sallallahu alaihi wasallam níbẹ̀ lọ́wọ́. Ìyapa sí àwọn Yẹ̀húdí àti Nàṣọ́rọ́ níbẹ̀ lọ́wọ́ torí káwọn àyẹn àwọn yẹ̀rúdí àtàwọn ọ̀sọ̀rọ̀ àwọn ni wọ́n mọ́ ń sábà ní ilé ìfà wọn ìfẹ́ tẹ̀ ṣe ṣọ́ọ̀ṣì rí ní pípínlẹ̀ wọ̀nyẹn náà ó mọ́ ń gùn gan ní obìnrin lè kékeré o ìbàtọ́ tó mọ́ ń jìlé rẹ̀ lórí gbogbo kò tàbí wọ́n gbà pé tí ó ìràwọ̀ bá sì lórí sọ́nà àwọn ìgbọ̀rọ̀ ṣe àwọn ìyàwó jẹ́ àtẹ́nà sọ́nà àwẹ̀ wọn tó mọ́jọ́ kí ìràwọ̀ yọ nínú sọmọ̀. bọ̀wọ̀ sí ti bá ìtọ́rí ìkọ́tẹ̀ rọ̀ sí ìṣọ̀pá àṣọ àmọ́ níbi káàkiri ilé ìlànà ìlànà ìṣọ̀pá àṣọ bákan náà káàkiri sọ ìlànà anábìṣọ̀pá àṣọ láti ìbọ̀rọ̀ọ́sùn ti máa àdìrìsì ìṣàfihàn àwọn onípa ẹ̀sìn ó wà mẹ́rin واعتراض بما نحن عليه من الله واعتزاز واعتزاز بما نحن عليه عشان شيء هو proud pẹ̀lú nǹkan ká ń bẹ lórí ẹ̀dínú tó jẹ́ kó ojú ọ̀nà mímọ̀ ìpínlẹ̀ hajj náà tó ayẹ̀ṣẹ́ni àdéyí kàkàlà tá ń lẹ́yìn kó náà ní àwọn àjẹ̀lú àtàwọn àràbà ń pẹ̀lú. àwọn àjíkà náà dìta fẹ́ padà kàyí yóò bọ̀ ṣàlàyé tán sọ aláàtìn àjẹ́ ìgbà paragraph tó bọ̀ àkọ́kọ́. Inú ta wọ́n nínú àwọn àrífà lẹ́bí ìmọ̀ tètè sínú ó máa ń kó orí jọ fún mi kílẹ̀ ni ẹ̀. sáhàn ibi ni sáà lórí aláwọ̀ àwọn sọ́bàtà ní ẹ̀ ológun pàwọ́ ó láà níbi ṣùgbọ́n àfọlámsọ́ lọ́rọ̀ rẹ̀ pé ó láwọ̀ èèyàn oore ò ní yẹ́ kò nígbò tí ó mọ̀ jẹ́ tí wọ́n máa àjọlù wọ́n bá ti ń tètè sí máa àjọlù tí wọ́n bá ti ń tètè sí ìkéjì nínú àwọn àdíjì ló ń júwọ láti ọjọ́ ìgbà ìtẹ̀ṣẹ́ lọ. Kádùn máa dẹ̀dẹ̀ sínú yìí ṣí náà lẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam. Tí a gbọ́n mẹ́ ìṣìláàmù bá dẹ̀dẹ̀ ń sí nígbà kàbá gbá ó túnmà sí àlìkọ́mọ̀ yìí sí rí mẹ́rin lórí súnà lẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n jẹ́ tó sì ń bẹ lórí ìlànà àwọn ẹni eré àgbánà àwọn àlúmọ̀ yóò wá ní ṣọ́nù pẹ̀lú yọ̀ǹda ọlọ́run máa dámú àbíyà àdọ̀gbà lópin ìgbà tí wọ́n bá gbá súnmọ̀ ìtí wọ́n gbàmú dáadáa tán gbàmú pẹ̀lú ní ọ̀pẹ̀ òun ní pé tí wọ́n bìí mú dáadáa tí wọ́n wá ń tapọ̀ tí wọ́n ń gbádànù tí wọ́n ń jùlẹ̀ gbogbo tó bá ẹ̀kọ́ yóò bá túnmọ̀ yí àwọn principles láti lórí gbé kalẹ̀ àwọn ìbádẹ́tẹ̀lẹ̀ أبي سؤال من سؤال ثاق عليك أنا ذي الله عادي قل أنا مش الله أنا مش الله أنا بني لا تزال أمتي على سنتي أو أدوما بيوني يواني بوت مش ماري من بني سنة ما لم شاء أنا صلى ما لم تنتظر بفطرها النزول توا فماري تيرا مو توا تشير تلك نوال يهود والنصارى ó ní pé táwọn bá gbáwẹ̀ àwọ́kọ́ ọmọ ń tètè jẹ sàárì ọ̀pọ̀lọpọ̀ ọba 12am ló àwọn ọ̀gbọ̀dọ̀ ti jẹ ọmọ àwọn mẹ́nu wọ́n ṣàgídé di 2am àwọn ìjọun àwọn àti wáwà níwáwẹ̀ láti gbàyẹ̀ fáá tí ìrọ̀ ẹbá tó bàbá ìgbà tó ti ṣe tí ilẹ̀ bá tó ṣe wà ní tó ti ṣe wọ́n wọn lè ṣe bẹ̀. هذه طريقة اليهود والنصارى أما نحن المسلمين إن كان الذي قد فوا ونكل جماعة مع عجل الفطر فأخذ السحر أو من التسير ثم سنين بيئات تسير أنودا لا دا تبلسل عند وجل الله سبحانه وتعالى ما فايت الله أها تعجيل الفطر مخالفة للظالمين والمغضوب عليهم ìtumọ̀ ìtẹ̀ṣínú ilé ló bí ẹ̀tọ́ wà bẹ̀rẹ̀ pé mọ̀kànlápàtàn lè gbọ́ọ̀lẹ́ ìrọwọ́n máa gbọ́rẹ̀ àrùn ìyapa sí àwọn ẹni tó ti ṣìnà àti àwọn ẹni tọ́lọ́wọ́ bá bínú sí wà lọ ọgbọ́n إذا كان الناس بخير لأنهم سلكوا من هذا رسوله من هذا رسوله tó bá jẹ́ sí àwọn èèyàn orí orí ni wọ́n wà lè á náà sára fún mi láàdá rọ̀sọ́lẹ̀ nítorí pé wọ́n tẹ̀lé ìlànà lẹ́nu wọ́n sọ̀rọ̀ àjọ wàháfàrú àti nítorí pé wọ́n ṣe àmójútó súnà lẹ́nu sọ̀rọ̀ àjọ Ìsìláàmù orí mẹ́rin nǹkan tí ó mọ̀ sí gbogbo àwọn èèyàn. Wàkọ́ àìrán, orí mẹ́rin tí ó mọ̀ jẹ gàbá lórí gbogbo àwọn èèyàn. Láyé tó gbòòrò mẹ́rin sọ́ọ̀lá ẹni bá yà pa ìsìláàmù tí ó ṣe ìsìláàmù ó lè àfẹ́ẹ̀tì ìsìláàmù ó ní pé orí dáadáa ẹ̀yà ọ̀. Liberation Yustaba obi yìí pẹ̀lú jẹ́sẹ̀ ìgbòdàgbà. Yóò ti tàbí ọmọ Islam, ó wà bí àtùpà. Yustaba obi yìí tí èèyàn máa ń fi ń wá ìmọ́lẹ̀ pẹ̀lú jẹ́sẹ̀ ìgbòdàgbà, Zọlma, ń dọ́tẹ̀ èèyàn bá ń bẹ nínú kí ni, òkùnkùn bí i Àlèúmọ̀ ìṣìláàmù ó ti àwòkọ́ṣe dáadáa yóta áṣà àbíhà táwọn ìlú mọ̀rún láwòkọ́ṣe. Nítorí pé ìgbà náà nígbò wá ní bí ìrù, wá ní bí ìrù dí fún àwọn àgbàrùn òṣèrọ̀ fún àwọn ará wíẹ̀ àwọn ará pèsè. Ẹni pé àwọn òyìnbó wà ní báwọn ìwò mọ̀kàn tó àti ìlọ̀ ìsìláà tí wọ́n bá ti ń tẹ̀lé dáa lẹ́bẹ̀lẹ́

mi ò kéré ẹ má bà mí ṣe lórí ẹ má bà mí sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ má pè mí sí mùsùlùmí lo ayé pé anything goes gbogbo ẹ̀rọ láti pé gbogbo kan náà ní anything gbogbo kan pẹ̀sẹ̀ gbogbo kan kò tí ẹ̀ sí kò sí àlà kò sí ìlànà kò sí màbáàdẹ̀ kò sí màbáàdẹ̀ tí mùsùlùmí nínú ọ̀rọ̀ tí ó mọ̀ sọ kò ní máa sọ gbogbo ọ̀ inú ọ̀rọ̀ tí ó máa gbọ́ kò ní máa gbọ́ gbogbo ọ̀ inú ọ̀rọ̀ tí ó máa rìn kò ní máa rí gbogbo rìn láàrínwẹ́ tó ṣe so ìgbésí ayé wa ìgbésí ayé tó máa ní ìlànà ta fi ń tọ̀ ní ìṣùn yóò tàbí ń lo ayé gbò pé gbogbo ẹ̀ náà ni gbogbo tẹ́lẹ̀ ti pa gbogbo tẹ́lẹ̀ lè lọ sí láàrín mùsùlùmí máa ń ní bàbá ó máa ní ìṣó ó máa ní kọ̀wáì wọ̀dẹ̀ sí ìṣó kọ̀wáì màbá àti ìta ní ilẹ̀ kìtàbù السنة أولا أنه وقول للناس حسنى من القرآن ترى بيت تاري جنوة نفسه هذا هو المسلم المسلمين يجوز شمسه رقر نبدأ ويالي فضلين ده نعم يقول فلان والمسلمون مجال كما نعمل كما نعمل tí gbogbo èèyàn bá ń kàn ń lò ṣayé wọn anyhow mùsùlùmí òfin ló ti ẹ̀bẹ̀ gbogbo kan yóò mọ̀ṣà mùsùlùmí ọ̀nà jáde pé táwọn bá ti ń rò kankan pa ẹja ah, kan yìí láàrin wọn mùsùlùmí káwọn èèyàn ti mọ̀ ẹ́mẹ̀ pé o ní píríncípù pé gbogbo nǹkan pọ́nọ́kàn ni mo gbé wá gbogbo kẹ̀dẹ̀kọ́ ni wà kàn mọ́ gbà gbogbo kẹ̀dẹ̀kọ́ ni ó lè mọ́ correct wà ní friendship débi pé tọ́bá tẹ́ kìrì kan wá àtẹ́lẹ̀ ìgbé wà ìgbọ́ àmá àmì ti ló jẹ́ṣọ́ àmọ́ orí jẹ́ṣọ́ àìgbá òtí sí Abu Hurairah radhiyallahu anhu gbogbo ọ̀ṣọ́ púpọ̀ rọ̀. Ó láàrín Nabi sallallahu alaihi wasallam sọ pé, "Ó ní láyé dáàrù dínú bọ́ọ̀hìrọ̀, Ìsìláàmù tẹ́wọ́ yìí, ẹ̀sìn yóò ní yẹ́ kò ní gbò tí ó máa sáwọn èèyàn máa ṣẹlẹ̀ lọ́pàá yẹn bá ti ń tètè ṣe Anábi nítorí kí àwọn Yẹ̀húdí àtàwọn ìdàṣọ́rọ̀ àwọn Jíù àtàwọn Kìrìsìyàn ìlú Afrilu, àwọn mọ́ ń dìlé ìṣìlò wọ́n mọ́ ń Àwọn àfáà tó kọ sílẹ̀ láwọn aṣọ múlò دم فوائد دم إذا قيل جمع بمعنى فوائد كثيرة وهذا كما قال الله تعالى وتحبون الماء حبا جما فجما هناك بمعنى كثيرة الآن هذا في الأحاديث الآخرة فوائد جامع أو فانيت فوق وذلك تقول àwọn ọ̀rọ̀ tó wà important lọ́sùn lọ́rọ̀ táàmà sàlàyé ìdílé mọ̀ àkọ́kọ́ مرهون بمخالفة الذين مروا قبلنا من الذين عارف تاني بكاية تفشينه يتشوى يبقى الشيخ اللي جو مرضى هنا كيف يعني يبقى هو pẹ̀lú pé a máa yapa sí àwọn ẹlẹ́sìn ní ìwọ̀n síwájú wọn pẹ̀lú jíra. Níbi ìyẹn náà, àlàyé tó bẹ́ẹ̀ náà ni ó mọ́tí ìsìlámìyà fún àdìgún mọ́tí ìsìláà. Àmìnáha? Igá ìgbómọ̀ yóò kó gbogbo tí jẹ́ orí ó kó gbogbo bí àdáàrí pẹ̀lú gbogbo ọ̀nà tí ó rí lọ́wọ́. Ìdá àlàáfíà إذا بقيت أمة متميزة ربانية لا شرقية ولا nígbà tí àdúgbò ìbá ìgbé ní àdúgbò mọ̀tàmà ìjà tó yàtọ̀ sí gbogbo àdúgbò rọ̀bà àríyà tó jẹ́ àdúgbò tó tó tọ́lọ̀ jẹ́ tẹ́lú ṣe láàṣàríyà wà láàrẹ̀bí tí ń ṣe ìlànà àwọn ará east àti ìlànà àwọn Kamilion. Kamilion. Aywa. Ha? Aish. كارمليون أيوة كارمليون كارمليون أيوة هكذا العرب الأربعة بعد ذلك شوي بديتي ست وديون وبعض وبعض وبعض ها wàrí máa rẹ́sùwẹ́ lè kàmílíọ̀n tó bí arkama wà bẹ̀ tí yóò kí pìlá wà wọ́n máa fi ṣílò bí kàrìmàlíọ̀n wàrí wọ́n dáa bẹ́ pé tàbílọ́dà òyìnbó kí ni bàbá fàádà tọmọ lárúbáwá ló father, fẹ́ sọ ìbò ọkọ̀ fàádà wẹ́rẹ̀ ìjọ fàádà ìjọ fàádà àtìkọ́ fàádà yóò fi ar ẹ́ tó wà ní lọ́wọ́ pé fàádà ṣàwármà lọ́dọ́lọ́bẹ̀ẹ́lì ọdúnṣà wá máa lè ló pé níwà tí wọ́n fi áfà àrùkọwà mẹ́ àmà àrùṣàwármá àrùkọrí lè ṣẹlẹ̀ ṣàwármá fi ṣàwármá máa fi ṣàwármá ṣàwármá har alùránù ààrẹ tó ara tó lè ha musulmi ó bọ̀ ṣe lánà kó wá di kàmẹ́lì ọ̀kàrẹ̀ alùránù ààrẹ àwùjá ta àfi ṣàkórí ìwé ìtìlẹ̀ àbíyà àdúgbò ẹgbẹ́ àti ah, ká òníwọ̀n náà tẹ̀lé ó gbọ́dọ̀ mọ̀ kí wọ́n ní tó ṣètò kí white house máa dájú àwọn tí wọ́n gbà kí white house lágbára kọ́ sọ wọ́n bí white house wá bí white house wá ha àríwá mú gbọ́nà máa rẹ̀ tí àṣẹ tẹ́ láti white house mọ́ ìwá rẹ̀ tí ìtàkàn tí ẹ tó fi lórí ayé alìkìtà mọ́sùn alìkìtà mọ́sùn ní ọ̀rọ̀ tí yóò bá ń wọ́n ni ọ̀yọ́ òkè ṣe bí bàbá ìrìnkọ́ islam rán sọ rẹ̀ àwọn ará ọ̀yọ́ ṣe bí ẹnu mí àbí àwọn náà ti ń dé táì fún lọ́yọ̀ àbí wọ́n dé táì lọ́yọ̀ tí èémúra ọ̀yọ́ dé táì mọ́ mùsùlùmí ẹ̀sìn wa ló kọ́ wa pé ají ṣe bí mùsùlùmí dáàmà rí mùsùlùmí èsì bí ẹnì kankan ìrọ̀ níbi ìlànà ẹ̀sìn wa yáà ìfẹ́ sí wa jọ ti lọ àwọn èèyàn ni ó yà mọ́ rí tiwa nímọ̀ ìwọ̀n àdẹ́rì pé mo ramadanu náà jọ pé ń bọ̀ lọ́la iná mọ́ta àti bàwà láyé tí ramadanu bá dé ní almost gbogbo ìlàrí bàwà gbà Islam ilé àní ẹ̀ bá sọ mọ́lá òṣèlú Islam bọ̀kọ́ wá máa lọ sọ́jọ́ òlàmọ̀ mí náà gbàwẹ̀ tí wọ́n máa lọ bẹ́ máa gbà sí ìjẹ́ làkùnbí inú tó ẹ̀ṣíwájú làkùnbí inú Kàlálà Allah albẹ́tù lábí àdìyàn kan dára wọn náà bí sọ́wọ́ àdíkọ̀ wá ní náà dájú ti ẹkọ̀ sátọ̀rọ̀ London kò ní dáṣe London wọ́n náà bẹ máa ṣe máa ṣe àlùkà wà London máa ṣe àlùkà wà London náà ìwọ́bọ̀rọ̀ gbọ́nà Islam ẹ̀ẹ̀tẹ́n sábẹ̀ Islam ẹ̀ẹ̀tẹ́n Islam wà proud of Islam Adúgbọ́n lọ́wọ́ lọ́wọ́. جعلها الله قروضا ثباتا آمين فإذا فعل ذلك فإذا فعل ذلك Ṣáàrùn ma ìmá ṣe bó ti ṣí ìsìláàmù wá wáyẹ bá ti yà fìkà ṣáàrùn bá ti bèèrè ìdàlùkọ́mà. À fún ìsìláàmù, alìwọ́mọ́rí, a padà dàbí àpáta ńlá gbogbo oníṣọ́ṣù. Gbogbo tí èdè mọ̀ wá, a ṣe pé ó tún wà lára wa Mùsùlùmí àjọ́sì lára wa. Ojú wà lára wa. Fìlàánà. Fìlàánà níṣe Amẹ́ríkà London àwọn ní fídíò àwọn ní tv presenter wọn radio presenter wọn gbogbo social media wọn àwọn discussions kan ti ń lọ gan níṣe ibi ẹwà ẹ̀sìn tó yára dàgbàsókè the most fast growing religion láwọn ìlú tàwí láwọn region dáà sọ ẹ̀ Islam primary report aláìsẹ̀ ní Amẹ́ríkà nínú àtàwọn country pé àwọn bá ń bímọ lẹ́nì orúkọ táwọn ní pọ́pọ́lù táwọn èèyàn sọ máa wọ́n àwọn ẹ̀sàdá lọ́ṣẹ̀ ṣáwọ̀dì pé orúkọ táwọn ní pọ́pọ́lù táwọn èèyàn sọ wọ́n ni Muhammad Muhammad Muhammad yọ ìlú tán bá ti ń sọ mọ́ Muhammad ìlú o ní níjọ bá ti ń Muhammad nínú ìlú kan atẹ́gùn Islam ti bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bí yẹn fi ẹ̀rí ọmọ táwọn Muhammad Muhammad Muhammad sallallahu alaihi wasallam àìwá mọ iye àwọn tó sì wọ́n ti kàn bá ti wọ́n sáláṣì àmọ́ iye àwọn ilé ìlànà òṣèlú ní tìra kí ní àjọ́jú wà àtàmì ní Ramadan tó mọ́ ọ̀pẹ́láwọ̀ yàrá àtàmẹ́sẹ̀ ní ìpàṣẹ nínú street lamẹ́ríkà wọ́n ti kíta ara wẹ̀ àwọn street kan ní London wọ́n ti kíta ara wẹ̀ kí tí ó ṣẹlẹ̀ rí sáà àgbáyàtọ̀ àti sáà ẹ̀sùn wọ́n bá tí kọ̀ sáàrì tó wáyé ààbò àwọn sí níyí kó tó ṣe ń ṣẹlẹ̀ ẹ̀yàsàmọ̀wọ́n ìwọ́ wí àwọn Yorùbá tó láwọn aláṣìṣe táwọn ìpẹ̀lẹ̀ alọ́bíṣẹ̀ sí ilẹ̀ Yorùbá ẹ̀rẹ́ pàdà wọ́n ṣe ohun ìtàwọn tí wà tẹ́gbà wọn tàbí ọjọ́ kan ní àwọn ìgbò kan tẹ́gbà pọ̀ra wọn sórí TikTok yàtọ̀ ní orí Facebook tó ń dàbẹ̀ rúpẹ́ ẹni àwọn àwọn ti bá mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ̀ẹ́ mọ́ هذا دين الله population yẹn increase sí ilé ẹ̀yẹ ètò kan fún ní pé tó òǹkà pọ̀ tó wà fún mùsùlùmí wọn ló understand Islam perfect ìtàkì kọ̀dọ̀ mọ́sílá ìgbàlẹ̀ alhamdulillah ilẹ̀ ìgbàlẹ̀ láti kí mùsùlùmí tí mùsùlùmí bá ní dúró ṣe ẹgbẹ́ dúró láàrin ilẹ̀ àpìdá wọ́n kọ́ wọ́pọ̀ àwọn èèyàn mọ̀ta wọ́n sọ́dọ̀ Àwọn àníwò ní Islam, Islam wò láti gbára sí ìdáàbárún alùkọ́rá àti ṣọ́nà láwọn tẹ̀lé sọ́rí gbogbo ìsìláàmù wákàdáwà jádínà àlẹ́yà bá àná àwọn yíò wọ́n pèsè ìsìláàmù tó bá ń pé mùsùlùmí mùsùlùmí lásán tí ìṣà àpá ní amẹ́ríkà àti mùsùlùmí nílẹ̀ ìbá ìbábàpọ̀ náà ti ṣe ra wọn àwọn jíwá ń ṣe ìsìláàmù kò sí kankan tó pọ̀ kùránì káfẹ́ ṣe ìsìláàmù lọ́bẹ̀ yóò láyé tí عظيم وعيب جسيم يوم مشلول لك القرآن ṣùgbọ́n tí wọ́n ní àwọn Amẹ́ríkà lọ́dọ́ irú Islam táwọn èèyàn gbà tẹ́ ó ń fi wá lọ́kàn balẹ̀ pé òṣìgbẹ̀kẹ̀ òṣìgbẹ̀kẹ̀ nínú àwọn ètò ìjọba wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn government section àwọn mùsùlùmí ti domin ó ti ń musulmi lo owó ilẹ̀ bá èyí ìlà alìsìláàmù yà ń wọ́n láyé ìlà alìsìláàmù yà ló láyé ìlà Nígbà kí ìṣàmù wá tẹ́ra wa nígbà àwọn tàà tí múnà àwọn àdíjì ní pé ìdí ìṣàmù mú ìpí àmà fẹ́ tó ti ìṣàmù yẹ fún òjò lájárí ọ̀tẹ̀ṣe. Wà jí ìṣàmù mú jẹ́nẹ́rálì. Wà tó wá ti ìṣàmù pẹ̀lú àwọn òfin ìfọ́síwẹ́wẹ́ tó wà mẹ́rin Ọ̀nà ọba nìkẹ́lá tọ́nà ọba sọ pé, Olúwa lẹ́yìn tẹ́ nígbà gbọ́dọ̀ tó dúró, ó ti kúrò sí mi ẹwọ ní ṣláàbù ẹ̀rẹ̀. Ọ̀pọ̀ Islam àwọn ẹ̀kan ní kòṣù, tẹ̀kṣímù dákùdákùn. Ní dákùn ní kòṣù, náà lọ tẹ́ṣì, ọmọ tàbá hù ọ̀sán. Hmm? ìta ókùn lárọ̀sàn onípíṣẹ́ epo inú ẹ̀ta pẹ̀lú ọmọ onígbélé ọba kò sí nǹkan ní jẹ́lẹ̀ nípa ìṣúra kò sí epo pàwẹ́ epo ọ̀sán kí láwọn fi amọ́dánù kò sí nǹkan tó wá wà nínú ipò ẹ̀rọ nǹkan tó sílámù mọ́ náà gbogbo ẹni bá gbogbo ẹni kan ní gbogbo ẹni kan padà gbogbo ẹni wáyé irú gbogbo yẹn gbẹdà tó jà ìdíyà tó passion àdádálẹ̀ ìwà ìmọ̀kan tó ń dájì lásìkò wà ìwà la asìlára àti ìrìnlá okùn kárí musulmi mọ̀rọ̀lù ha banbalatu of kárí musulmi èyí tó sáájẹ̀ lábẹ̀ẹ̀rẹ̀ banbalatu of kárí musulmi wọ́n bẹ́ẹ̀ sọ ìmòrí àwọn musulmi di bàlágù lóògbò bàlá tó lórí ti wọ́n akẹ́bẹ̀ tọpa wọ́n Jáàlẹ́bà kí wọ́n bọ̀ ní àwọn ọmọ

والذين قبرنا بمخالفتهم جملة وتفسيرا أو يفهم وانتقال في بك يطع جملة تنبي وتفسيرا في وجوه يطع ولا يطع وقد علمت ثمرة مخالفتي مخالفتي مخالفتي وقد علمت ثمرة مخالفة وقد علمت ثمرة مخالفة اليهود والنصارى وأنها بقاء دين ظاهرا عزيزا وانا اتوام ايسو اتعفاني في بمبكا يقصوا اليهود اتوام النصارى ipe bi ya asu won ele bako kuki da si wa yo fi nbe zahiran aziza ni tí ó sì gbogbo ayé tí ó lè mo ni ile nínú dákùn wa níbi àwọn àdúgbò tó sọ fún wa nípa ìṣirò الدعوة إلى الله الدعوة إلى الله وتذكير المسلمين لا تنقص لا تنقص عراها عراها عراها أنا كنت أتكلم sójú ọ̀nà Ọlọ́run bá tó wà mẹ́rin káfọ́ a máa ráhùn mùsùlùmí létí náà ó wà mẹ́rin pé tí ò gbọdọ̀ já ولا حداث الكتاب التي حاضر في السنة الإسلامية لا تجعل ذا لا تجعلنا نفرق بين شعائر الله وتبديل بعضها على بعض استخدام الأمور شرعية وفرعية وخلافية وهامشية وهامشية يجب أن نتركها ونركز جهودنا على الخطب العظيم الذي فرق صفنا وشتت شمالنا هنا لكي ما في جهودنا àwọn ìṣẹ̀lẹ̀ lámáṣẹ́ ikú ṣẹlẹ̀ sí islam tí ó gbọ́rọ̀ mú wá láti ká máa ṣòfin láàrin òṣùn ọlọ́wọ́ bá táà bá ti pé ó máa pè wá lọ ìmọ́gbọ́lá fáwọn kankan jẹ́ àwọn islam àwọn máa sọ ọdún táwọn ẹlòmí náà máa sọ ẹwẹ́ fàwọn ìjúsù bá ilẹ̀ àwọn ìjúsù bá ikú yẹ islam Tó ìrẹ́ òṣùnmí tán pépè lọ sójú ọ̀nà ọlọ́run, alábàṣẹ̀ tán pépè pẹ̀lú ìmọ̀ Ìwọ́n náà ti mọ̀ látàrí àwọn àhàdìsì àbí ìdámkà. Ilé ní ẹ̀sìn yóò rí mẹ́rin tí ó mọ̀ sí gbogbo ayé, màánú tó ní pẹ̀tà àjí ìtọ̀, a ti só papọ̀ mọ́ pé tààbá ti rí dáàbẹ̀ láti ìgbà ṣe. Wọ́n lẹ́rí corruptions pẹ̀lú pé kí díṣì oòrùn yẹn kí owó Kálùkù tẹ́lú pẹ̀lú káwọn tọ́lọ̀ ní páyọ̀ ọlọ́run àwọn àwọ ìjánú àwọn ènìyàn tọ́lọ̀ páyọ̀ ọlọ́run. Àwọn ènìyàn tó ṣe pé yẹ̀lọ̀ ọmọ ọ̀nà ánìyàn ìfàán ìgbàgbọ̀ lórí ṣàmùsì fífà. Ike ìmọ̀ sínú nígbà tí oòrùn bá wọ́ Ìgbé àwọn ń gbà pé ìmọ̀ pẹ̀tọ̀ lọ síbi ká yé súnnà yìí dáàwà ìrọ̀pàá pọ̀lìjá, ọlọ́ ní ìmọ̀ pẹ̀tọ̀ lọ síbi àìmọ̀ kan àti ìṣìnà. Ìjẹ́ni ó ní ìmọ̀ gbé àwọn Mùsùlùmí jìnà sí ẹ̀sìn wọn. Àbíká máa sọ́ọ̀sọ̀ pé dáàwà kan ní pèpè kan ní láàkí ìmọ̀dàlà tí ó ti ẹ̀ Bí mo lẹ kọ́ṣù jẹ́nà àwọn Mùsùlùmí kókò lórí irú nǹkan bẹ́ẹ̀. Torí pé yẹn wà nínú àwọn alámọ̀rí ọ̀rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ tí a pa inú ń bẹ lórí ẹ̀jọ́. Àbúwà inú àwọn tàà kẹrẹ kù ṣò, tàbí àṣọ́nà alìfẹ́tòrò pàbílá sọ́lá káṣínú tàà ń wí ó gbọ́rọ̀ wá fífọ́ magbí pàbílá sọ́lá àti alìmọ̀ Kádàbí tó kírun Maghribi ní tí ó máa ń ṣe ìtọ́. Àdábí ò kí ń dìde ìtọ́. Kọ́bùlá, alìmọ̀gbẹ̀. Àhán. Yàrá nítorí pé kátètè máa sínú yẹn nínú àkíláàtò àgbèyà nínú ìwà àwọn àdábí ọlọ́run Abu Darda Abu Darda radiyallahu anhu wa ní ṣàhábàtà ìbàrí olóògbẹ́gbà wọ́rọ̀ kan fún wa pé ó ní ìkàmẹ́ta kan bẹ sàlátún ní àkíláàtò ìgbòho ìkàmẹ́ta nínú ìwà àwọn àdábí ọlọ́run àkọ́kọ́ mẹ́ táwọn ànábí ọlọ́run bá gbáwẹ̀ nínú ìwà wọn ní wọ́n mọ́ sí ìṣẹ́ tàjílù al-islam alákẹ́kẹ́kẹ́ àkírù sọ́tọ̀ táwọn ànábí ọlọ́run bá gbáwẹ̀ wọ́n mọ́ sí ìṣẹ́ àwọn ànábí ọlọ́run tó bá tún kírun wọ́n mọ́ gbé ọwọ́ ọ̀tún wọn lé orí ìṣẹ́ ìdá as-sunnah al-mu'ajjal as-sunnah al-mu'ajjal الثالث على ماذا يجري ممكن نقف هنا إن شاء الله على في موضوعنا على كونتينيو orí ẹ̀lá wa wá tí mo sì pọ̀ náà ká nípa ní ìdájọ́ parí lóbi ìpínlẹ̀ ìlà títí látiwá gbọ́ ìkéde ṣùgbọ́n tí ṣùgbọ́n ti máa tíwá rí nínú wa ogun ta máa tíwá bá ní nine o'clock nínú dọ́ṣ ìṣàmùmá tí wọ́n bá ní wọ́n rọ́ṣù á kí ẹ̀ṣà á sì kí tàràwé bọ̀ tí wọ́n bá sọ pé wọ́n rà lóṣù tó bá ti ní náì àti ìṣá àti lọ́sù àwọn wa palẹ̀ mọ́ pé ọ̀la ìlà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó túmọ̀ sí pé ààrẹ sí ti di ṣòtọ́ àwọn bàbá tí wọ́n bí ìtọ́ ìgbé tí ìpínlẹ̀ kan kó padà padà mọ́ bá dá ṣòro. سيدي عنكو باي نتا إلي طيب أما قوش طيب أما قول أروا أما قول إلو بنت لما وانا السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خير ما بعد الواحد هل في فرق بين النساء والمرأة نعم في فرق فما معنى الفنون طيب Question two, is it possible for what happened to Maria, mother of Prophet Isa, to happen in our generation? And if it happens, who will believe that a woman got pregnant without a father? Question number three. They said a dead body of a person will torn, will kill will return as second. Means all the body. I mean all the body. But they said Allah will use the body and bring it to life. Okay? How will he do it? Ah. Question number four. A man beating his pregnant wife for doing any small mistake to the extent that he wants to take a life. What is his punishment? Allah musta'an. Ẹgbọ́n ju bí mátà ẹ̀rẹ́ ti máa pé ọ̀dọ̀ àwọn obìnrin náà ti wá. Alákùnlé ha, um, màmá àmì wà tó bá ẹkùn lọ́rọ̀ lọ́rọ̀ àkídà ni àwọn alfáàmọ́ sábà aṣọ kìí nípa pé alwáàdù alwáàdù ẹnu ọgbà pàdé lọ síra àkídà ìpòṣòkìdà ìtìkà ìkòrò ìṣúná المراد بالوعد بالجنة الوعد بالجنة والمراد بالوعيد الوعيد بالعذاب بالمعنى بالعذاب الوعد من الوعيد الوعيد من الوعيد إياه وصلى الله وسلم وطلعه وهذا ما الفرق بين النساء والمرأة الفرق بينهما أن المرأة مفرد للنساء مفرد للنساء إنه هو كلمة تيون لمفرد وللنساء ولماذا وللنساء إنه لغة إلى مشاهد ما يجوى وعن فعل موقع كلمة كلمة شيء أو كلمة مفرد ọ̀tọ̀ sí ní kí ní jamọ̀ tí wọ́n bá mú jamọ̀ wá òní kẹ́lìmọ̀ ìwòlò tó máa fẹ́ mú fọ́dù ẹ̀wà a máa lọ mú kẹ́lìmọ̀ sí ó lọ mú kí ní jọba kẹ́lìmọ̀ irú ẹ̀ mọ́mọ́fọ́rù náà ìsà kẹgbọ́ ọ̀tọ̀tọ̀ àbáàrùn ààrẹ tí bá àpá wọ́n ti máa jọba ní bọ́bá rẹ̀ alkùnmọ́ ìjọba ọmọ́fọ́rù fọ́nà alfàà yíò tó ṣẹlẹ̀ sí àwọn mọ́ríyá ìjọ́ lè ṣẹlẹ̀ sẹ́lù pé àbí tabarí tó bá kílẹ̀ gbogbo ẹ̀kú ṣẹlẹ̀ sóhun tí a ń gbà lọ́wọ́ àti gbà lọ́wọ́ rẹ̀ àríwá tí wà lọ níbi lọ́tán tí wà parọ́ pé tó ṣẹlẹ̀ sí mọ́ní àpò ṣẹlẹ̀ sí kí ló jẹ́ àpá tí mọ́ní àjọmọ́ kí ló jẹ́ àpá ẹ̀dá ààrẹ ìgbà tí wọ́n pọ̀ náà ààrẹ ìgbà tí wọ́n tí ó bá ṣe wáyé ní àdúgbà àgbàrà ààrẹ àpàtà tí wáyé tọ́lọ́wọ́ bá sọ fún akóògùn sílẹ̀ láàrùjáàdì láàrùjáàdì bọ̀dẹ́dì kẹwàá sọ rú ẹ̀fún wa lónìí áàrùn ní ẹ̀fún wa ní wákàtí àkọni kọ́ta alwáhì sí wáhì alwáhì rádẹ̀ so àfàdé jùlọ mú sí tẹ́sì pọ̀ dáadáa tí ó sì dìskọ́bà pé pẹ́tàrà rẹ̀ wá ọpọ̀ olóyè ẹbí bá fún olóyè àló ti mọ́ ìpàjẹ́ nínú sàárè ìgbìmọ̀ náà ti wá mọ́ gbókú gidi mọ́gbìlì báyíwọ́ àhàwọ̀nà àlẹ́ báyíwọ́ àhàwọ̀nà èyí tó rọ́nà lọ́rùn ti gan ní kó yíò tamarẹ́ wọ́n tó difficult tẹ́lẹ̀ jẹ́ máa ọlọ́run tó lè mú ọmọ ènìyàn wá pẹ̀lú ìrìn ìtàrí kò sí example ìlú ọmọ ànábì Adam kò sí example Adam kọ́nà tó kírètì ẹni tó ń jẹ́ Adam ọlọ́wọ̀ lọ wo rọ̀fẹ́ṣì tí a rẹ̀ ṣe kílẹ̀ kan ẹni bá fẹ́ kọ́ lẹ́ṣì ó lè mọ́ lọ wó lè tẹ́lẹ̀ kan kó rí ọjọ́ ayé ọ̀kan tọ́jú ìlọ́gbọ́nà wà fẹ́ dá ọmọ ènìyàn ọlọ́wọ̀ máa lọ wo èèyàn sí ìkẹ́ tó ń sáré ló fún ara ọlọ́run ló dìsáìnì structure tó ń pè ní ọmọ ènìyàn tí a bá ti wá lè jí pọ́nà ọba lè ṣọ́pọ̀ ọmọ ènìyàn láwọn ẹ̀kẹ́ nílẹ̀ píùtù sẹ́sì lọ́pọ̀ ènìyàn ọmọ ènìyàn surprise no ìjọ ẹkún yà lẹ́nu gan ni pé báwo ló ṣe ṣe iná tó kọ́kọ́ mú ọmọ ènìyàn wá níbi tí ò ti ṣe nǹkan àlùbárà kan ààrẹ èmi àti ẹni sì ń ta gbóì ó ṣe gbóì wọn náà tó ṣe gbóì tó bá ní kí ló di èmi àti ẹni kí ló di wa omi mọ́mí àtomi dájú ó ta

mọ́ ò sí tẹ́lẹ̀ ó dẹ̀ jẹ́ kó máa fẹ́ ó wá bẹ́ ò wá sí máa ó lè dẹ padà àlùbárà ọkọ tí ń bá ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ tó wá wà nínú oyó dílẹ́gbù pé a ó bẹ̀rẹ̀ gbẹ̀mí lọ́rùn rẹ̀ inú ìyàwó ìgbẹ̀ inú àwọn pẹ́sàn báyìí ó mọ́ wà sensitive pàtàkì jùlọ tí máa ti kó fi yóò bí question báyìí ṣíṣe ní pé tẹ́rọ lọ́pọ̀láyà ó sì rò dá kò dá for any reason kò nàyàwó ẹ̀ for any reason kò dá fọ́kùnrin mọ́ náà jẹma ọmọ nàyàwó ẹ̀ ṣùgbọ́n tó tóbi ní bá ti ń bèèrè question gbà ní jẹ́kọ́ ìlú pé àgbà àrùn ààrẹ

gbogbo ọkùnrin bá bá ń jọ ń pèrè iṣẹ́ kí ní jọmọ́ ìṣẹ̀lẹ̀ torí tí wá fi mọ́ ìdá kọ́ọ̀lẹ̀ pọ̀tàṣẹ̀ mọ́nà afẹ́ṣọ́lẹ̀ wá sí ìwọ́lẹ̀ ní àlàyé lọ́dọ̀ tí ẹ sí á ah, ó bẹ̀rẹ̀ ìpínlẹ̀ kàbú inú dùn mí wá bí wọn náà yá èèyàn wọn náà inú lè ṣe ẹ́ àmọ́ kò tó ibẹ̀ ru ẹjọ́ yẹn kò ní jọ sí báyìí kò ní jọ sí báyìí kí ní jẹ máa wọ̀nà tó ayé máa ń nà obìnrin gọ́ọ̀nà Ṣèyí Mákindé ní Ọ̀yọ́ state rihanna street tí ìdápá gbogbo ká ní ìpè ẹni ọkùnrin tó bá ti nílẹ̀jà ọ̀tìjọba àwọn pẹ̀lú ọdún pẹ̀lú nílẹ̀jà gbàgbóka ní tó àwọn ọkùnrin sí àgbákù lọ́yọ̀ pé ẹjọ́ kọ́ ìgbìmọ̀ àtẹ́rẹ́ ìṣẹ̀gbẹ̀ tó lọ rí parọ́ pé ọkọ̀ náà àmọ́ gbogbo àwọn mọ́tẹ̀wò ọlọ́pọ̀ tó ní ẹni kọ̀ọ̀kan ọmọ أن الله سبحانه وتعالى من كلامه وبالذي الله إياكم من نافع ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصلى الله وسلم على أخر شهد محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك طيب، من أدري؟ لا لا المؤذن ده أين هو؟ يا أخو Assalamu alaikum.